Ọlábísí àti ọkọ Ọlábísí òun ni mo fẹ́ sọ ìtàn wọn. Ṣé ẹ rí Ọlábísí èèmọ̀ obìnrin ni Ọlábísí lábùtú yẹkẹ́. ọ̀rọ̀ gidi mọ̀ ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì obìnrin òun ni Ọlábísí Ọlábísí tó o bá kúnlẹ̀ ìwọ tó ń wò mí tó jẹ́ ọkùnrin tó o bá kúnlẹ̀ wípé Elédùmarè mà jọ́ o bá ń wá ọkọ tèmi o nítorí mo ti tó lọ́kọ o tó o bá kúnlẹ̀ tó o bá ń bẹ Elédùmarè kó bá ẹ wá ìyàwó tiẹ̀ kó wá sọ fún Elédùmarè wípé jọ o ṣùgbọ́n wà ń bẹ́ o má bá ń wá irú Ọlábísí o mi ò fẹ́ rú Ọlábísí o ní ìyàwó o nítorí ìyàwó téèyàn máa fẹ́ tó jẹ́ wípé olúwẹ̀ àgbà àgbà kí Elédùmarè má taari ẹ̀ sí ọ̀dọ̀ ń tọ̀hún ẹni tó máa wá ṣe okùnfà irú èèyàn bẹ́ẹ̀ kí Elédùmarè kó jọ̀ọ́ kó jẹ́ kó gbàgbé wípé òun nírú Ọlábísí ní ọ̀rẹ́ abẹ́gbọ́n ẹ̀yìn èèyàn nígbà tí Ọlábísí bá dá wàhálà lẹ̀ tí Ọlábísí bá dá nǹkan lẹ̀ lọ́jọ́ kan ó lọ pe ọlọ́pàá wá wípé nǹkan tuntun ń ṣẹlẹ̀ o Ọlábísí sì lu ọlọ́pàá olú ọlọ́pàá ọlábísí ń jowó ó ń jowó ṣe é rí ọkọ ọlábísí ìwé kìnní kan tí ọkọ ọlábísí ta bí ìgbà téèyàn bá ta tó ṣe ìdíje oríire wọ́n wá kọ àwọn nǹkan kan pé ohun tó máa mú dání nì tó bá ń bọ̀ ọ̀làbísí rí ìwé yẹn tí ọkọ ẹ̀ tí inú ọkọ ẹ̀ ń dùn tọkọ ẹ̀ ń wò pé a mo ti ṣoríire o ọ̀làbísí wá ń wò pé ẹnìkan ti fún ẹ ní obìnrin kan ti fún ẹ ní òǹkà eh, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun lọ bá obìnrin kan ó sì gba kinní yẹn lọ́wọ́ ọkọ ẹ̀ ó jẹ́ àgbà ó sì gbọ̀n ya ó gbọ̀n ya ó gbọ̀n ya àbíjọ́ tí Ọlábísí lọ bá ọkọ ẹ̀ níbi iṣẹ́ ńkọ́ tó sì lọ pariwo lé ọkọ ẹ̀ lórí ńbẹ̀ ìyẹn tiẹ̀ kéré ìyẹn kéré Ọlábísí ọkọ ẹ̀ wọ́n ń ṣe nǹkan kan níbi iṣẹ́ òun àti Ọlábísí wọn jọ lọ síbi ṣíṣe yẹn lójú àwọn èèyàn òun ni Ọlábísí ti sọ fún ọkọ ẹ̀ pé kí lórí tó ṣe ń wo ọmọbìnrin tó ń kọjá lọ yẹn ọkọ ní Ọlábísí má má dá nǹkan kan lẹ́ẹ̀bí yìí ọmọbìnrin wo mo tún wò kí mo tún wò kí ọkọ tó sọ ó ti bu ọkọ ẹ̀ láṣọ so ó sì gbọ̀n ya pẹ́rẹpẹ́rẹ ṣíṣe ni wọ́n ń ṣe ń bi iṣẹ́ àwọn wọ́n ń ṣe ṣíṣe ń bi iṣẹ́ àwọn ọkọ Ọlábísí ni o wọ́n ń ṣe ṣíṣe ń bẹ̀ ló mú aṣọ ọkọ ló gbọ̀n ya pẹ́rẹpẹ́rẹ ẹ̀yin èèyàn báwo ni ọkùnrin ṣe wá rí Ọlábísí ọ̀tọ̀ lẹni tó fẹ́ fẹ́ tẹ́lẹ̀ ṣe bí ọ̀tọ̀ lẹni tó fẹ́ fẹ́ ọ̀tọ̀ lẹni tó fẹ́ fẹ́ ó kàwé ó kàwé tán ó lẹ́nìkan tó wọn àti ẹ̀ ti mọra wọn tẹ́lẹ̀ tó ti mọra wọn tí màmá yìí sì mọ̀ ohun tí màmá yìí ò ṣe wá fẹ́ràn òun tọ̀hún yẹn kò yé ọkọ gan pàápàá ọmọbìnrin yẹn mọ̀ pé màmá ọkùnrin yìí kò fẹ́ràn òun ó sì máa ń sọ fún arákùnrin pé wò màmá ẹ̀ ò fẹ́ràn mi kò sóhun tí mi ò ṣe tán fún màmá ẹ̀ kò fẹ́ràn mi màmá ẹ̀ ò fẹ́ jẹ́ kí n fẹ́ ẹ kò fẹ́ kó o fẹ́ mi ó ní fi gbogbo yẹn lẹ̀ ó ní ṣèbí tèmi àti ẹ bá fẹ́ra ṣèbí adé kò lọ sí ibìkan àní jẹ́ kí ẹnìkankan yọ wá lẹ́nu ṣe màmá ọkọ ó ọ̀rẹ́ kan ní àárín jà oníbàárà oníbàárà ni wọ́n o kì í ṣe pé wọ́n mọra wọn ń bí omi o wọn ò mọra wọn bí kankan yàtọ̀ sáàrin jà o bíi pé kí màmá ọkọ máa lọ sáàrin ìjà kó rẹ́nìkan tó jẹ́ pé wọ́n dẹ̀ ń ṣe dáadáa síra wọn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi má bọ̀ má bọ̀ wá rajà ibẹ̀ ló ti wá ń rajà ibẹ̀ ló ti ń rajà ọ̀dọ̀ obìnrin yẹn tó ti ń ra ata tó ti ń ra gbá tó ń ra obìnrin yẹn ní ọmọ kan tó ń bá a ṣiṣẹ́ tí ìyá ọkọ yìí bá ti dé àárín ọmọ yẹn á yọ̀ mọ́ obìnrin yẹn mọ́ ìyá ọkọ á gbé ata fún ìgbà míì gan wàá pàbà gbé ata wálé ìyá ọkọ á fún lówó ó wá kí mò ń pè lọ́kọ nítorí wípé ọ̀rọ̀ ọkọ ìyàwó àti ìyá ọkọ là ń sọ kò tí ì fẹ́ yàwó ń gbà yẹn ó sì láfẹ̀sọ́nà ni màmá yìí ó máa ń lọ sáàrin jà ọ̀rẹ́ ẹ̀ oníbàárà ẹ̀ láàrin jà tó mú lọ́rẹ̀ ọmọ iṣẹ́ òun ló fẹ́ kọ́ ọmọ tiẹ̀ fẹ́ ẹni tí ọmọ fẹ́ fẹ́ gan tí wọ́n jọ máa ń wálé tọ́jọ́ ń rìn tó ń wọlé wọ̀de ìyá ò fẹ́ràn ń tọ̀hún ó wá sọ fún ọ̀rẹ́ ẹ̀ níbi láàrin jà pé ọmọ èyí mo fẹ́ràn ẹ̀ mo sì fẹ́ kó fẹ́ ọmọ mi mo fẹ́ kó fẹ́ ọmọ mi ìyẹn ní ah, ah, ọmọ yín ṣé ọmọ yín á lè tọ́jú ọmọ tí wọ́n mú wá fún mi ó ní ah, ọmọ atọ́jú ẹ ọmọ mi ọmọ dáadáa ni mo kọ́ n kò jẹ́ wípé ọmọ kan tó ń tẹ̀lé ọmọ yẹn mo ò fẹ́ mi ò fẹ́ kó fẹ́ ọmọ mi kí ló dé tẹ́ ẹ fẹ́ kó fẹ́ ọmọ yín mi ò kàn fẹ́ràn ọmọ náà níjàre àwọn ọmọ àdúgbò wa yẹn àwọn ọmọ àdúgbò mi ò fẹ́ràn mi ò fẹ́ràn wọn àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ tó jẹ́ wípé ilé tọkàn máa ma jókòó sí tọ́wọ́n máa jẹun káwọn náà lọ ṣe wàhálà tiwọn káwọn náà lọ ní owó tiwọn lọ́wọ́ obìnrin yẹn ó mọ̀ wípé àwọn ìyá ọkọ yìí ó ní nǹkan kan lọ́wọ́ díẹ̀ ọkọ sì kàwé díẹ̀ ọmọ ẹ̀ tí wọ́n mú wá fún ọmọ tó tọmọ́ra wọn ni ní abúlé lọ́mú fún ará abúlé tó wà ń bá a tajà obìnrin yìí gbọ́ ó lọ sábúlé tẹ̀bí ó ti béèrè pé kí lorúkọ ọmọ yín ó sì dárúkọ ọmọ yìí ó béèrè lọ́wọ́ ọmọ tó máa ń bá ìyá gbé ata lọlé pé ṣé orí ọmọ wọn rí onóhùn rí rí kí o fẹ́ràn ẹ̀ wọ́n sì lọ sábúlé okọ ẹ̀ wọ́n mú lọ sábúlé ìyá ọ̀mọ̀pọ̀ mórúkọ ọmọ òun lọ sábúlé wọ́n ti ṣe gbogbo ohun tó máa ṣe wọ́n wọ́n bá fi Ọlábísí fún ọ̀gbẹ́ni o ṣé mo pé ó lu ọlọ́pàá ń jọ́ sí. Si? nígbà tó wọlé tán ọmọbìnrin àfẹ́sọ́nà ìyẹn ti bá tiẹ̀ lọ́n tiẹ̀ tó wá wọlé tí ọmọ tó ń bá ìyá tata tó wá fẹ́ ọmọ ọkùnrin ìyẹn Ọlábísí ó fẹ́ ọmọ ọkùnrin ẹ wò tẹ bá ń tọ́ bá ń pe kinní kan ní ìjọ̀gbọ̀n tọ́ ń pe kinní kan ní wàhálà Ọlábísí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọkọ Lábísí òun ló ń gbálẹ̀ nílé kò lè sọ fún ìyàwó pé ilẹ̀ yìí má dọ̀tí o kò kò tó bẹ́ẹ̀ láti sọ fún ìyàwó wípé oúnjẹ mi dà ohun kan tí Ọlábísí fẹ́ràn láti máa ṣe ni pé kó máa lọ́ṣọmọ lọ́rùn kò sì síbi tí ò ti lè lọ́ṣọmọ lọ́rùn tí n kékeré kan bá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tó ń bá pariwo díẹ̀ ní ilé Ọlábísí ń lọ bá ń biṣẹ́ ibiṣẹ́ náà ti máa parí ìjà wọ́n sì fi sọ fọ́kọ títí títí pé gbogbo ohun tẹ́ ẹ bá ń fà ilé yìí nìkan máa parí ẹ̀ sí Ọlábísí kò sí bí ọkọ tó ṣe lè bá sọ ìyá tó fẹ́ ọmọ ẹ̀ fún tó fẹ́ tó jẹ́ kọ́mọ ẹ̀ fẹ́ o ti súyà ìyá ò tẹ̀ gbọ́dọ̀ délé wọn mọ́ o ti lé ìyá dànù ẹ̀yìn ni ìyá tí lọ ń ṣàdúrà tó ń ṣáájò ájò wàá ran ọ lábísí ẹ wo ìjọ kan wọ́n jà kan lé wọ́n ja ìjà kan lé ó lé lálejò ó ga lága jù ó ní ìwọ wàá gbà máa fojú ẹ rí nǹkan bó ṣe lọ sí ibiṣẹ́ nìyẹn bó ṣe débi iṣẹ́ báyìí ọ̀gbẹ́ni ń bá ọ̀gá ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ni aṣọ ọ̀gbẹ́ni ló lọ bùsọ ọ̀gá wípé kí ni nǹkan tó ń ṣe kí ni tọ́gà tí ń sọ pé tí àwọn méjèèjì tí ń bora wọn lọ̀gá lóṣùbú ló ṣe yakata sílẹ̀ ńlẹ̀ àbẹ́ ẹ̀gbọ́n ẹ̀yìn èèyàn ìjọ yẹn lọ̀gá yẹn wá bíṣẹ́ mọ́ ìjọ yẹn ni ọkọ Ọlábísí wá bíṣẹ́ mọ́ ọ̀kẹ́rẹ́ ọ̀gá yẹn wọ́n ṣẹ́ ẹyin tiẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ wọ́n ṣẹ́ ọkọ Ọlábísí wọ́n jáwé fún ó tó gẹ́ ọ̀gá ò lè wá bíṣẹ́ mọ́ ilé ló ti ń ṣiṣẹ́ tó o bá máa fẹ́ ìyàwó bá Elédùmarè sọ̀rọ̀ wípé irú obìnrin yìí o ṣùgbọ́n àdúrà ẹni wípé irú obìnrin yìí kó máa yàlé ẹ̀. Adéyínká lórúkọ tèmi o èmi lọ máa fi wáyé o àjọngọ́lọ̀ ọkùnrin o ẹ̀kẹ̀rẹ̀ Elédùmarè Elédùmarè bàbá mi o kàkà kàkà o kàkà kàkà bí kí gbogbo ilẹ̀ fọ́ ire.